bá a bá rérin kálá rérin àjànàkú kọjá mórí nǹkan fìrí gómìnà àkọ́kọ́ rèé ní ìpínlẹ̀ èkìtì ni yóò mú ìdàgbàsókè bá ìpínlẹ̀ náà láàrin ọdún méjì péré bí ọmọ ẹni bá dára káwí kì í ṣe bí ká fi ṣaya gómìnà bíọ́dún àbáyọ̀mí oyèbámijí ó perégedé ó sì fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka òtítọ́ ni wípé òṣèlú yàtọ̀ sí àwọn ọlọ́jẹ̀lú ènìyàn olóṣèlú tí ìlú ń fẹ́ ni gómìnà ìpínlẹ̀ èkìtì bíọ́dún àbáyọ̀mí oyèbámijí láàrin ọdún méjì péré ni ìdàgbàsókè tó lọ́ọ̀rìn ló bá gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ náà ìdàgbàsókè ọ̀hún ló pọ̀ ju púpọ̀ títí àwọn gómìnà tí wọ́n ń lo bíi sáà méjì lọ́fíìsì ìdàgbàsókè tí Bíọ́dún Àbáyọ̀mí Oyèbámijí tó mú bá ìpínlẹ̀ Èkìtì lójú tí wọ́n lọ bíi ìdá ọgọ́rin ẹni tí yóò parọ́ ni yóò sọ yìí pé ẹlẹ́rìí òun ń bẹ lájùlé ọ̀run kì í sì ṣe tẹnu tàbí ti ti ètè bọ̀ọ̀lì tàbí ká sọ àsọdùn ọ̀rọ̀ ẹwu ẹnu ilẹ̀ kẹ́ ẹwu ẹnu ọkọ́ láàrin ọdún méjì péré lórí àga gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Bíọ́dún Àbáyọ̀mí Oyèbámijí ó sọ ìpínlẹ̀ Èkìtì bíi igbá oko gbogbo ọmọ bíbí èkìtì kété wọ́n sì ń fò fáyọ̀ ìdí rèé tí ojúlówó ọmọ bíbí ìpínlẹ̀ èkìtì ní ìlú ìjerò his excellency reverend dr david káyọ̀dé babájídé jp tí wọ́n jẹ́ aṣojú àlàáfíà fún ìṣọ̀kan àgbáyé tí wọ́n ṣe ń kí gómìnà ìpínlẹ̀ èkìtì bíọ́dún àbáyọ̀mí oyèbámíjí kú oríire pẹ̀lú bó ṣe pé ọdún méjì lórí ipò gómìnà pẹ̀lú ìfaraẹnijì fún ìdàgbàsókè ìpínlẹ̀ èkìtì lápapọ̀ pẹ̀lú ìdánilójú ni gómìnà ìpínlẹ̀ èkìtì fi sọ̀rọ̀ wípé kí ìjọba àpapọ̀ tó san owó sí akoto owó ìpínlẹ̀ èkìtì ní ìjọba ìpínlẹ̀ èkìtì ti ń san owó oṣù fún àwọn òṣìṣẹ́ rẹ̀ láì yá owó rárá láti ọdún méjì sẹ́yìn bíọ́dún àbáyọ̀mí oyèbámíjí kò yá owó san owó àwọn òṣìṣẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ èkìtì kí ọlọ́run kó jẹ́ kí ìpínlẹ̀ èkìtì kó máa tẹ̀síwájú kí gbogbo ọmọ èkìtì nílé lóko lẹ́yìn odi ó sì máa lọ sókè His Excellency Reverend Dr. David Káyọ̀dé Babájídé JP kò lè pa ìdùnnú àti ayọ̀ ọmọ mọ́ra láti kí gómìnà ìpínlẹ̀ Èkìtì kú oríire pẹ̀lú ìlọsíwájú tó gùnlé fún ìpínlẹ̀ náà kí ìpínlẹ̀ èkìtì kó máa lọ síwájú kí gbogbo àwọn ọmọ èkìtì nílé lóko lẹ́yìn odi kí wọ́n máa ní ìdàgbàsókè his excellency reverend dr david káyọ̀dé babájídé jp ló ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún irú gómìnà rere tó yàn fún wa ní ìpínlẹ̀ èkìtì